làákàyè ẹ̀mí tó ti sọnù lórí struggle yìí is nothing less than fifteen to twenty souls. and ààrí local government ẹyọ kan gbà lórí ẹ̀mí tó ti sọnù. gbogbo ẹ̀yin agitators àbí kí n pè yín ní media presenters tẹ́ mọ́jà sọ́lá orí yín ti dàrú. let's flashback. nígbà tí olóyè mọ́jà sọ́lá lọ sílùú ìgàngán ta ló tó bẹ̀ tó lè lé sálísù gbà náà. nígbà tí olóyè mọ́jà sọ́lá àtàwọn OPC tí wọ́n lọ sílùú Kìṣí níbo ni gbogbo àwọn bọ̀dá àti àtàwọn àbúrò yín wà nígbà náà tó wá dòní tẹ́lọ̀míì tí ò tiẹ̀ lè dá pé mo rí dèdèrè kan tí ń polóyè mọ́jà sọ́lá ní Sunday Kútọ́nù ìdààmú àti wàhálà tí mọ́jà sọ́lá rí ṣó o gbàdúrà kó o rírú ẹnu ayé ẹ̀ tí májàsọ́lá bá kù síbì kan orí àná lẹ́fi máa tún òní ṣe nítorí àná la ṣe ń palẹ̀mọ́ òní àná yẹn láti tún òní ṣe pé á ah, ọkùnrin yìí ti ṣe bọ́ bá wáyà tẹ́ ẹ bá wò pé ah, kò dáyọ̀ ní tìrí lò ẹ mọ̀ wípé ohun tójú ẹ ti rí nìyí. ládùúrú gbogbo voice note tá a post yìí ẹ ti mọ̀ wípé olóyè mọ́jà sọ́lá tún àwo dà ó tún àwo ṣe ni. nígbà tí yóò ní tìrí ni kó máa bọ̀ wípé kó wá declare kó fẹsẹ̀ tẹ̀lú bàbá rẹ̀ olúwa sọ fún mi ṣé ẹ mọ̀ pé bí wọ́n ṣe tan kánú wá sí kẹ́yà tí wọ́n fi gbé kánú nìyẹn. òun náà dẹ̀rọ wípé ah tóun bá fi lè kọjá sẹ̀mẹ̀ tí wọ́n bá gbé òun ìjọba nàìjíríà ló gbé òun yẹn. ó dẹ̀ fi ọgbọ́n ṣe pé ah hey nítorí òun náà ní ọmọ ó níyàwó àwọn ìyàwó rẹ̀ ó pè pé dádì you better don't go anywhere àwọn ìyàwó rẹ̀ náà ó pè pé my dear abẹ́ lọ́wọ́ sí o. gbogbo wa náà la lẹ́ni tá a gbọ́rọ̀ sí lẹ́nu ẹ jẹ́ wá tú àṣírí ọ̀rọ̀ kan fún yín tọ́pọ̀lọpọ̀ yín ò mọ̀ ó kù ọjọ́ méjì tí àfẹ́ ní kí olóyè mọ́jà sọlá wá nìkí ẹ̀ nìyá tó bí lọ́mọ lálàá ló pé wípé mọ́jà sọlá mo lálàá pé olódì rẹ̀ jáde láyé ṣọ́ra ṣe lákòókò yìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí olóyè mọ́jàsán la sọ fún yẹ onítìrí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ṣojú ẹlẹ́rìí méjì tí yẹ onítìrí sọ ó ṣojú ọlọ́run ó ṣojú ẹlẹ́rìí kejì. Why are we deceiving ourselves? ẹni tó gbọ́rú ọ̀rọ̀ yìí bóyá eléyìí ò hàn sí mi bóyá ìyàwó àtàwọn ìyàwó rẹ̀ méjèèjì wípé ẹ bọ́kọ yín sọ̀rọ̀ àlábà ìbáyìí mo lásì táwọn yẹn náà wá pé pé girama pè wá o wípé kó o ṣe jẹ́jẹ́ o dákun tó bá ṣèwọ náà ṣó ò ní ṣe jẹ́jẹ́. Hmm orí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sin tó ṣe pé gbogbo ìgbà kọ́ ni mo lè wá máa ṣàlàyé. olóyè mọ́jàsọ́lá náà wá rò ó wò wípé ah mo gbọ́dọ̀ tẹ orí ilẹ̀ nàìjíríà èmi tí wọ́n declare wanted ṣé wọn ò mọ̀ pé tó bá fi débẹ̀ ìwọ mọ̀ pé asylum ni wọ́n fún tó bá fi kúrò nínú kútọ́nù ìjọba kútọ́nù òní ó tún gbẹ̀yìn kúrò lọ́dọ̀ àwọn ni nítorí àwọn ni wọ́n protect ìjọba nàìjíríà sì fẹ́ gbé ẹ jẹ́ n túlé àṣírí kan wá fún yín ṣé ẹ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ yìí tí ò tí ju bí oṣù káàbọ̀ lọ lára àwọn olóṣèlú wa ó kọ̀wé wípé kí wọ́n máa gbé mọ́jà sọ lábọ̀ lára àwọn tó kọ̀tẹ́sì lọ́wọ́lọ́wọ́ mi ò fẹ́ fi dorí social media rú gbogbo aṣọ kọ́là á sá lóòrùn. orí ìyọ onítìrí lọ́jọ́ tẹ̀yìn náà wá fẹ́ dìklẹ̀ kí ló dé tẹ̀yìn náà ò bọ́ sórí sọ́ìlì nàìjíríà kẹ́ tó dìklẹ̀ ẹni àṣẹ àṣẹ wà ń bẹ̀ májẹ̀mú wà ń bẹ̀ pé tó bá fẹ́ dìklẹ̀ orí ilẹ̀ nàìjíríà ni kí wọ́n ti dìklẹ̀ níbo lẹ́yìn ti dìklẹ̀ tí nítorí gbogbo ẹ̀yà ni tẹ́tọ̀sì tẹ̀ mú ọ̀rọ̀ lórèfèé You fall in love by what you hear. lára àwọn agitators kan pè mí ó ní ẹ bá wa bọ́lóyè mọ́jà sọlá sọ̀rọ̀ wọ́n ti jọ ìlànà. mo ní mọ́jà sọ lè ṣẹgbẹ́ kò lẹ́gbẹ́ kankan kò sínú ẹgbẹ́ awo kò sínú ẹgbẹ́ òṣègùn kò sínú ẹgbẹ́ kiri community and friends mo wá pé olóyè mo ní ẹgbọ́ wọ́n ní ẹjọ́ ìlànà ẹ jẹ́ dúró gbogbo ẹgbẹ́ tó bá wà tí wọ́n bá fẹ́ support Yorùbá nation ẹ jọ wà ní ẹ má ẹ má fi síbì kan yà ọ́ ní ṣínà ọmọ ẹ̀gbọ́n tó ọ ní ni ẹgbẹ́ ni ẹgbẹ́ kíni wọ́n ní mo join mo ní ṣé àwọn èèyàn rí yín jọ́ tẹ̀ ń sáìn ni wọ́n lẹ sáì náà wọ́n ní uh. ọjọ́ yẹn bàbá bájí akíntóyè fẹ́ fáwọn èèyàn ní sátífíkẹ́ẹ̀tì nílànà làwọn kàn jẹ́ ẹ weakness ah. wọ́n ní mo fọlọ́ búra fọ ilé parọ́ fọ sí náà mo ní ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ah. mo ní tó bá rí bẹ́ẹ̀ mọ́ jọyọ̀ ní àjọ ah, ẹgbẹ́ ẹgbẹ́ wo ní jọyìn ìsínú ẹgbẹ́ kankan fi dórí ọ̀rọ̀ òmìnira account nígbà tí àwọn agitators kan pariwo wọ́n gbowó wọ́n gbowó òmìnira account mo ní àlàyé ṣé lóòótọ́ lẹ gba owó nínú òmìnira account wọ́n ní owó òmìnira account kí ni tèmi pẹ̀lú òmìnira account ṣé mo wà ń bẹ̀ ni mo ní tó bá rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá wà nínú òmìnira account ẹni kí wọ́n ṣe fídíò òun làwọn voice note tẹ́ padà ń gbọ́ nínú òmìnira account èmi ni mo lọ béèrè fún wípé ẹni káwọn tí wọ́n lè gbowó àbáwọn tí wọ́n mójútó kí wọ́n jáde so tí Roger Sọ́lá bá wá wò yí pé òun ò lè jáde òun ò lè tẹ̀lé ọ̀rọ̀ tí onítìrí ń sọ wípé wọn fóun ní document ìwọ náà tó gún wọn tó jáde tétọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ yínú yàrá yín lẹ́jọ́ kò sí ò ṣe bọ́ta àdìtẹ́tọ̀sì orí social media lọ́pọ̀lọpọ̀ yín ká ṣépè ká bèèbú ṣe bó lẹ́gbọ̀n o sì ní àbúrò onímọ̀lẹ́bí kó wọ bọ́ta ẹ ti ẹ bẹ̀rù wípé ṣọ́ọ̀kì ọjọ́ kìíní àná tí dss wá kamọ́lé ń bẹ lára rẹ̀ ẹjá bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù dájọ́ bí ọba wá dáyọ onítìrí lóhùn ṣó ti wá sọ ọ̀dàlẹ̀. ṣé bí májà ọba wá jáde ṣó ti sọ́dọ̀ kùrọ̀ àkọ́kọ́ ṣé májà ni ó kọ̀wé sí United Kingdom àbí ní ọkọ̀wé sáwọn kọ́ńtì tó kù gbogbo wa la mọ̀ pé ìwọ̀nba ni ìwé ọmọ tálákà ìwọ̀nba ni ìwé tí mọ́jà sọ lákà lẹ́yìn èyí tí ó bá sọ àtèyí tí ó fi láǹfààní láti fi sáré owó. bẹ́ẹ̀ bá wá nìkan mí ìsinú fún mọ́jà sọ́lá ẹ sọ́. àṣírí kìíní kan bring it out let's finalize everything orí òru ṣùkùṣùkù dá wáíwáí lọ̀rọ̀ tá a bá máa fi sọ́láàrí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ayé ti gbàgbé no matter the blackmailing defamation of character olóyè májàsọ́lá láwọn loyalist ẹ̀ tí ò lè filẹ̀ láyé. lọ́nà wo ni wọ́n fi ní filẹ̀ lọ́jọ́ tí yorùbá nation tí gbogbo yóò ti mọ̀ pé mọ̀ rówó gbà ń bẹ̀. yorùbá nation ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ yín di sọ̀rọ̀sọ̀rọ̀ nítorí ayé ò ti rí wípé ẹ̀gọ̀ nínú ká sọ̀rọ̀ àmọ́ ohun tó fà ní wípé there is no regulatory facebook ò rí regulatory àwọn tó fẹ́ sọ̀rọ̀ ó rí agitators náà àwọn eh, media náà wọ́n ní regulatory any idiot lákàn sọ̀rọ̀ alóhùn ti agitate any non-entity lòun náà bọ́ta lálóhun ti agitate any stupid fool lábọ́ta lálóhun ti agitate ẹnu omi ò sọ̀rọ̀ bí ẹni torí ẹ̀ ti gbálẹ̀ rí. bẹ́ẹ̀ kò sírù nǹkan tí olóyè mọ́jà sọ́lá ṣe tó wá fi di alárìnfín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà àdìtẹ́tọ̀ sí. àmọ́ ẹ lọ kọ́lẹ̀ o tó bá ṣe pé owó náà lẹ fi ń pa ẹ lọ rántí wípé ohun tó padà máa bí yín yóò padà bí yín bóyá torí káwọn èèyàn ó lè wò yín bó bá sì ṣe pé owó kan náà lẹ́ẹ̀retí kẹ́ ẹ lè fi gòkè lọ mọ̀ wípé ilé tá a fi tọ́mọ ìrì ní òwò ẹ lọ ṣọ́ra fún wa bàjẹ́ ẹni kẹ ẹ tún lé ayé ṣe ẹ ṣọ́ra fún wa mọ̀gòmọ́gó ẹ mọ́ hùwà kò kàn mí tẹni fẹ́ lè bàjẹ́ ìwà àbínì kí lẹ fẹ́ ba mọ́jà sọ́lá ló kọjẹ́ sí. Si mo rí agitators kan tó ṣe yéè bàbá bàjẹ́ akíntóyè àti bàjẹ́ àsálá ni wọ́n pe rálì o ẹ̀yin tẹ́ ẹ̀ pé rìkílẹ́mù kí lẹ fi yàtọ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ ní genuine document and backup tẹ́lẹ̀ fẹ́ rìkílẹ́m ẹ̀ bá bẹ̀rẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ ní gáràjì MC mo jẹ́rìí ẹ̀ wọ́n sọ yín lókun ni kẹlẹ́ reclaim. ẹ̀sìn jẹ́ kí àwọn ẹbí májàsọ́lá kí wọ́n máa sọ pé aláyẹ step down ẹ step down bí kíní ẹ o títí dọ̀la àwọn àkàkọ́ èmi àti àwọn fámìlì ká sì sọ̀rọ̀ láàárọ̀ yìí pé ó jẹ́ jẹ́ àbá sọ̀rọ̀ kó mọ kó kó bí kíní Yorùbá nation yẹn mo fọlọ́ọ̀ búra a ti sọ láàárọ̀ yìí tí o ti ju thirty minutes mo fẹ́ bẹ̀rẹ̀ programu lọ. ẹni tí ò tó bàtẹ ẹsẹ̀ rẹ̀ wá sọ̀rọ̀ sí ẹni tí ò tí ò lè sọ pé òun fẹ́ rí wá sọ̀rọ̀ sí ẹni ó gbowó lọ́wọ́ olóṣèlú ẹni tó kọ ìṣó lóṣèlú ó kọ ìṣòwò wọn ó bá wọn jà tó fi dẹni tí wọ́n wá kọ̀bọ̀ bá lé sọ́pọ̀nù níyìn ni. tó bá gbowó olóṣèlú ẹ sá láàrin oṣù kan náà lẹ́dàkẹ́ you are not feeding him bọ́ ọ bá sì sọ lásọjù àwọn tí ó wà nù ẹ̀ wọ́n nà ọ́. mọ́jà sọlá lẹ wá sọdẹ̀rọ̀ rírọ̀ títẹ̀ ní kárìkàtẹ́ tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ òun lẹ sọdẹ̀rọ̀ rírọ̀ bẹ́ẹ̀ yẹn orí oyin ní májàsọ́lá bọ́ ọba láì gbọ́ ọfẹ́ lá mọ́ rò pé kò lè gé ọjẹ́ o tọ́ ọba tọwọ́ bọnú ilé rẹ̀ lásìkò tó bá ń ṣòro lọ́wọ́ ọmọ yìí pé dúdú tó lálójú òrò pé oyin ó ṣe mú ṣeré. àǹfààní tí mo fi láǹfààní tí mo fi láǹfààní láti jáde láàárọ̀ yìí ni pé àti rálì àti declaration ẹ jókòó jẹ́jẹ́ orí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì sọ mọ́jà sọ ládàkẹgbẹ́ yín Sunday Sunday Sunday Kútọ́nú olórí kejì ẹkú ìyà ẹkú òṣì orí ọ̀pọ̀lọpọ̀ tó dá wà sọ́dọ̀ yín ẹyẹ ẹ̀gà ni wọ́n nítorí àwọn náà rí pé o ò lọ́pọlọ o ò sì ní làákàyè ẹ sọ ultimate price ta ló kì í san ultimate price jù lórí agitation yìí bàbá bàjẹ́ akíntóyè ò sọ ultimate price tí mọ́jà sọ láti san ìyá onítìrí ò san ultimate price tí mọ́jà sọ láti san.